fẹ́ wọ̀dọ̀ Tinubu dé ààbò tó péye ti dé àkànbí òògùn ọdún ọ̀run. dé o gbogbo. ṣe o ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe olódùmarè ó ṣe olódùmarè ó ṣe olódùmarè ó ṣe olódùmarè ó ṣe olódùmarè ó ṣe olódùmarè ó ṣe olódùmarè ó ṣe olódùmarè ó ṣe olódùmarè ó ṣe olódùmarè ó ṣe olódùmarè ó ṣe olódùmarè ó ṣe olódùmarè ó ṣe olódùmarè ó ṣe olódùmarè ó ṣe. aṣíwájú ti dé o gbogbo wa k ṣeun ọlọ́wọ́ ṣeun ojú mi jẹ́ ọlọ́wọ́ ṣeun ọlọ́wọ́ ṣeun ọlọ́wọ́ ṣeun ọlọ́wọ́ ṣeun ọlọ́wọ́ ṣeun ọlọ́wọ́ ṣeun ọlọ́wọ́ ṣeun ọlọ́wọ́ ṣeun ọlọ́wọ́ ṣeun ọlọ́wọ́ ṣeun ọlọ́wọ́ ṣeun. láyé ọba tó ṣó yàwó ìgbẹ́jẹ́ kọ́rẹ́ ìgbàlá tí wọ́n jọ náà ṣàlàyé àgbẹ̀ta bá ń fẹ́ sí i buhari ṣètì ẹ̀ àmọ́ ọ̀gá olóye eégún láti dé òkè ẹ̀ máa wọ̀ pàtẹ́ ọ̀ àdìwọ́n ti ṣe òṣèlú. シュシュシュシュ ọlọ́run ò ṣeun tí n bá sọ fún yín ẹ̀yin èèyàn wípé àtìgbà tó ti ń ka vóòtì anxiety ti fẹ́ pa mí ní àná tí mo ń ṣe ṣò ẹnìkan kọ sí ojú pé àwọn inec ti fẹ́ máa ṣe kinní kan o mo wà distracted but mi ò jẹ́ káwọn èèyàn mọ̀ ẹ béèrè lọ́wọ́ mi pé mi ò tí ì sùn mo wà títí títí tí nígbà tí wọ́n declare eh, aṣíwájú as winner ń sìn mo nínú mo láti fẹ́ wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni tí ọlọ́run bá ti dá kò ṣeé farawé oríṣiríṣi àìmọye ìgbà tí ẹ̀yin èèyàn tẹ́ pápẹ́ ẹ̀yin yorùbá tẹ́ pa aṣíwájú ẹ pa Tinubu ẹ ti pa láìmọye ìgbà ẹ ti bírèkì ẹ̀ e ẹ ti fọ̀bẹ sí lọ́rùn ẹ ti dúnbú ẹ̀ àìmọye ìgbà tẹ́ ti pa lórí internet àìmọye ìgbà tẹ́ ti fọ̀bẹ sí lọ́rùn ọlọ́run tún jẹ́wọ́ agbára ẹ̀ lẹ́ẹ̀kan ọlọ́run tún fi títóbi agbára ẹ̀ ó tún fi wọ̀n pé òun ni ọlọ́run àìmọye nǹkan tí ẹ̀yin yorùbá ti ṣe pé kí ọmọkùnrin yìí kó má wọlé tó jẹ́ kẹ́ mọ̀ pé ẹni tọ́lọ́run bá ń ṣe tiẹ̀ kò sí ẹnikẹ́ni tó lè bàjà tí n bá tún máa tú ilé ayé mi wá kàkà tí ọlọ́run fi máa dá mi ní ìran yorùbá kó dá mi ní omi tí àwọn èèyàn tó bá yẹ pé ìran yorùbá lọ́lọ́run máa dá mi kàkà tó fi máa dá mi ní ìran yorùbá kó dá mi ní omi tí àwọn èèyàn mu omi tí àwọn èèyàn ò lè bá ṣe ọ̀tá tó jẹ́ wípé ẹ̀rọ ló máa máa jẹ́ fún àwọn ènìyàn kàkà tí ọlọ́run máa fi dá mi ní ìran yorùbá tí n bá tún padà wálé ayé lẹ́ẹ̀kejì kó dá mi ní afẹ́fẹ́ tí ó máa máa fẹ́ ìmí sí àwọn ènìyàn kàkà tí ọlọ́run máa fi dá mi ní ìran yorùbá kó dá mi ní igi tí àwọn èèyàn fi máa lọ máa gba atẹ́gùn ní abẹ́ ẹ̀yin yorùbá ẹ burú ah, ẹ burú o ẹ̀yin yorùbá ẹ burú ẹ ti pa ọmọkùnrin mi ò gbà kọ́bọ̀ lọ́wọ́ anybody àmọ́ ìfẹ́ mi àti pé bí ọlọ́run bá ṣe direct mi pé kì í ṣe nǹkan ni mo máa ń ṣe tẹ bá wò mí lórí íńtánẹ́ẹ̀tì yìí pé ẹni tí àwọn èèyàn bá káwọ́ lé lórí ẹ pé mi ò kí ń bá wọn support ẹ̀ torí mo máa ń wò pé kò kí ń burúburú kó má ku ẹnìkan mọ́ ni ẹni tó bá kù lèèyàn ò kí ń mọ̀ gbogbo àwọn tẹrí tí mo máa ń gbé picture wọn tó bá ń dá lé lórí yẹn mi ò mọ̀ wọ́n rí o mi ò bá kankan sọ̀rọ̀ nínú wọn ṣùgbọ́n mo máa ń wò pé tí gbogbo ayé bá dálé wọn lórí ṣé fẹ́ kí wọ́n kú ni gbogbo yín ẹ ti pa Tinubu yẹn ti pa láì tí kú ẹ ọ̀tá yìí ẹ ẹ mú ọ̀tá yìí ẹ ti pa ẹ ti pa ẹ̀mí ẹ ti bírèkì ẹ láì tí kú ẹ wo bí Ọlọ́run ṣe jù yín lọ Yorùbá ẹ burú nígbà tí ẹ gbé ogun tírísọ̀mù yìí náà dé ká ní èèyàn méjì ló ń wò mí ogun tẹ́ ẹ gbé yẹn ẹ ní gbé wá tó bá jẹ́ pé èèyàn méjì péré ló ń wò mí tí èèyàn kan sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn máa ní ẹ má dáadáa lóhùn ó ń fẹ́ attention ni bọ̀ nítorí ẹ rí platform yẹn ẹ fẹ́ break yẹn ẹ fẹ́ bà platform yẹn jẹ́ ọlọ́run tún gbé bó ṣe ń ṣe dé pé ìbàjẹ́ yín ayọ̀ ló fi jẹ́ fún mi ìbàjẹ́ yín lórí Tinubu ẹ̀rí ibi tó yọrí sí ẹ̀rí ibi tó yọrí sí kàkà tí ọlọ́run máa dá mi ní ìran yín ẹ̀yin Yorùbá kó dá mi ní igi tí wọ́n máa lọ máa gbatẹ́gùn lórí ẹ̀ mo tútù sọ kàkà tí wọ́n máa tó bá dọ́ọ̀dọ́ọ̀ bá máa fi dá mi ní ìrọyín kó dá mi ní omi tí àwọn èèyàn ń mu àbí kó dá mi ní ilẹ̀ tí àwọn èèyàn ń tẹ̀ tó jẹ́ pé ìjọ́ tẹ́ bá ti ṣe bí màá lanu màá kó yín mì ẹ̀ burú ṣùgbọ́n mo dúpẹ́ pé ọba tí kì í yẹ májẹ̀mú ọba tí kì í fi èèyàn tiẹ̀ sílẹ̀ ó tún jẹ́wọ́ agbára ẹ̀ lórí Tinubu lẹ́ǹkan sí àdàbí ti bá gba é pè ní lọ́wọ́ ẹnikẹ́ni àdàbí tí bá gba kọ́bọ̀ lọ́wọ́ èèyàn kéèyàn ìfẹ́ ni mo ní sí i mo dẹ̀ rí wípé ibi tẹ́ ẹ̀ ń ti orí sí yẹn tẹ́ ẹ bá ti orí síbẹ̀ èmi mọ̀ pé bàbá yìí máa ṣiṣẹ́ torí òun náà ti rí bàbá yìí náà ti rí gbogbo nǹkan tó tí ó ṣẹlẹ̀ gbogbo nǹkan tẹ́ fojú ẹ̀ rí gbogbo àwọn ẹni tí ọkùnrin yìí gbẹ́ lẹ́yìn àwọn náà padà fi eyín yẹn gèjẹ gbogbo àwọn tó dáṣọro àwọn náà fẹ́ padà àwọn náà fẹ́ padà tú síwòwò gbogbo àwọn tó gbé dépò wọ́n padà dalẹ̀ náà ni gbogbo nǹkan tó yẹ kí ẹ kó fi jẹ́ credit sí si Tinubu gbogbo ẹ̀ lẹ́yìn ènìyàn fi ń ṣe kéétà ẹ̀ lẹ́fín against ẹ̀ ẹni ò gbé Buhari síbẹ̀ Buhari ń fìyà jẹ yín Buhari ń ṣe kinní kan tó bá jẹ́ pé ó wà greedy bẹ́ẹ̀ ṣe ló wà greedy tó bá jẹ́ pé ó wà selfish ó wà self-centered bẹ́ẹ̀ ṣe sọ kò ní gbé Buhari síbẹ̀ àsìkò yẹn ohun gangan ló máa lọ á ti wò pé ah kóun kọ̀ wò pé àsìkò yìí rèé o opportunity rèé o kóun lo opportunity yẹn òun fúnra rẹ̀ ló máa lọ fún rẹ̀ kò ní gbéyàn kankan síbẹ̀ ẹ ló fi owó dálé iṣẹ́ lẹ̀ iléeṣẹ́ tó dálẹ̀ ṣé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ṣé Tinubu náà ń jẹ́ ṣáṣíwájú ni gbogbo wọn ń jẹ́ olú ọmọ tí gbogbo yín tẹ̀yìn náà tẹ́ tún gbé hanu lénìí nǹkan tí olú ọmọ ní ẹlòmíì ní ìyáláyà ẹ̀ ti ò fi help anybody gbogbo nǹkan tó ní tó ń tú síta yẹn ẹlòmíì ní ìpọ̀nrí ìyáláyà ẹ̀ tí ò fi help anybody Ti ò bá ṣe ẹni kò ṣe lára olú ọmọ tẹ́ ló gbé síbẹ̀ ìjẹ́ mú èèyàn tó ti jẹ lára ẹ̀ ìjẹ́ mú èèyàn tó ti tara ẹ̀ dìde ìjẹ́ mú èèyàn tó ti rẹ̀ lẹ́kún the fact pé kò dọ́dọ̀ yín ìyẹn ti mí wípé tẹ bá ṣàtìríyàn tó ń lọ sókè yorùbá bẹ́ni pé kẹ bá yí ẹ̀jẹ̀ ni mo dúpẹ́ pé ọlọ́run fi ọlọ́run dójú ti ẹ̀yin ọ̀lọ̀tẹ̀ ọlọ́run tún jẹ́wọ́ bó ṣe ń ṣe dé ọlọ́run ọbọ̀ òsí lẹ́yìn alábòsí bí ènìyàn kan ni ọlọ́run rí àdàbí tí n bá gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni bọ̀ mo rí wípé gbogbo wa lè sùn ká kọrí síbì kan náà mo rí wípé ìyà tó máa jẹ wá tí bàbá yóò bá wọ bí àjèjì màálù tó kọ̀kú sí fúlàní lọ èmi ò kí ń ṣe wòlíì bẹ́ẹ̀ tí ọlọ́run bá fi nǹkan mọ̀ mímì ní láti wá sọ mo mọ nǹkan tí mo rí tí mo fi dúró pé sẹ́ ẹ ṣépè fún mi èyí tó wá sínú inbox mi wá sínú inbox mi èyí tó gbé mi ṣépè tọmọtọmọ gbé mi ṣépè tọmọtọmọ ìmí ìpè mi á gbé mi ṣépè ìmí send voice note sí mi ìmí ìṣe oríṣiríṣi kò sí nǹkan tẹ́ ẹ ṣe mi ìgbà kọ́bọ̀ tí bá gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni kí ọlọ́run ọlọ́run òdùmarè kó fìyà jẹ mí ìfẹ́ ni mo ní mo dẹ̀ rí bẹ́yìn yorùbá ṣe ń ṣe mo rí bẹ́ẹ̀ ṣe ń ṣe mo rí gbogbo òwà yín mo rí gbogbo gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe pé ah ẹ burú ẹ burú o ẹ̀yin ẹ̀yin tó yẹ kẹ́ gbárùkù tí àwọn haúsá ló tún pàpà ló tún pàpà tí Tinubu lẹ́yìn jù ẹ wo bí even àwọn ibo yẹn bó ṣe múra wọn bí mo ṣe gbọ́ àwọn òbí kan wà tó yẹ pé kò sí ibo ẹyọ kan báyìí tó dìbò fún Yorùbá ní àwọn ibì kan ewu bó ṣe múra wọn ẹ̀yin iná lè máa tara ilé yín lọ́pọ̀ ẹ̀yin iná lè máa ti ọmọ yín fẹ́kùn pàjẹ́ ẹ̀yin lè máa yọ ìlẹ̀kẹ̀ nídìí ọmọ yín tẹ máa fi sídìí ẹlòmíì tẹ máa fi sídìí ẹrú ẹ̀yin ni ogun máa dé tẹ máa ti ọmọ yín sẹ́nu ogun ah ẹ burú o yorùbá ẹ burú ṣùgbọ́n ọlọ́run jù yín lọ ọlọ́run tún jẹ́wọ́ agbára ẹ̀ mi ò sùn mo ní ó tìgbà tó bá ka ìbò yẹn mo dẹ̀ dúpẹ́ ẹni tó bá lóun fẹ́ jà sí kó lọ jà but àti tòjébọ àìbò ló ṣàlọ èmi mọ̀ pé bàbá yìí máa ṣiṣẹ́ mo mọ̀ pé ẹlẹ́dàá irú àwa yìí ọlọ́run tó push mi tí mo fi dúró ó mọ̀ wípé ibi tó da ni bàbá yìí lọ pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ẹ ti fojú ẹ̀ rí ẹ ti pa you killed it so many times on social media ẹ̀yin yorùbá dẹ̀ lẹ pa Tinubu jù ẹ break ẹ ẹ ṣe bẹ́ẹ̀ ni wípé kó má tiẹ̀ lè rise more tọ́lọ́run fi wá tún fi títóbi agbára ẹ̀ ó tún jẹ́wọ́ agbára ẹ̀ ẹ ti pa tán ṣùgbọ́n ọlọ́run jù yín lọ mo tún tún sọ kàkà tí ọlọ́run máa fi dá mi sí àárín yín ní ẹyé mi kó má jẹ́ kí n wá sáyé mọ́ tó bá wá kọ̀ ráǹgídá pé kí n wá sáyé kó dá mi ní omi tí àwọn èèyàn ń mu fún ìrọ̀rùn kó dá mi ní afẹ́fẹ́ tó ń fẹ́ sínú àwọn èèyàn kàkà tó bá jẹ́ ìran yín ló kù tí ọlọ́run máa dá mi sí. Si àbí kó dà mí sí igi tí àwọn èèyàn ń gba afẹ́fẹ́ lábẹ́ ẹ̀ torí ẹ̀ kì í fẹ́ kí èèrà yín ò ń fẹ́ pòròpórò dénú ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin ìran yín ni mo rí tí ẹyẹlé ẹ̀ ń bó nílé jẹ tó bó nílé mu tó ń dọjọ́ ikú onílé tó ń yẹrí ìran yín ni mo rí tó ń ti ènìyàn sí inú agbami ayé tó ní máa jó lọ mò ń wẹ̀ yẹn tó bá dẹ́rí agbami á jù sílẹ̀ láàrin omi ìran yín ni mo rí tí múni rìnrìn ní àárín odò tí kì í jẹ́ kéèyàn kó dé èbúté ìran yín ni ẹ burú ẹ ti burú jù ẹ ti burú jù ṣùgbọ́n bí ènìyàn kan lọ́lọ́run rí ọlọ́run ti gbógo fọlẹ̀ kí lẹ fẹ́ ṣe kí ni nǹkan tẹ fẹ́ ṣe mo kàn imagine bí bàbá yẹn ṣe máa feel gbogbo ìgbà tẹ oníkálukú ń ṣe gbogbo nǹkan tó tẹ̀ ń ṣe yẹn mo mo imagine nǹkan tó máa fi mo imagine nǹkan ẹ kì í ẹ tẹ bá ń ṣe ẹgbà ẹ kì í believe pé bóyá téèyàn bá fẹ́ kú kó kú ìdúró pé kéèyàn kó káyé ẹ bàjẹ́ lẹ máa ń dúró gbogbo àwọn tẹrí tí mo display lórí page mi tẹ bá ń attack wọn báyìí mi mọ̀ wọ́n rí but kò lè kò lè burúburú kó má pẹ́ nìkan mọ́ ni because nígbà tí gbogbo yín bá attack èèyàn kan tẹ kó gbogbo ọwọ́ ẹ fẹ́ pa ẹ fẹ́ kó kú ni èmi ò ní lè ṣerú ẹ̀ mo dẹ̀ máa rí pé ìyí yorùbá lè ṣerú ẹ̀ jù ẹ wo nǹkan tẹ ṣe fún bàbá yìí ọ̀pọ̀lọpọ̀ yín náà ò ní tìtorí ẹ̀ yíwà padà ẹ̀ ní yíwà padà ah ọlọ́run tí bá sọ wípé mi ò regret pé ọlọ́run dá mi níran yorùbá irọ́ ni mo pa pẹ̀lú ìtì ojú mi ti ẹ̀rí lórí ọ̀rọ̀ tinubu yìí ah ẹ burú o ẹ burú ẹ burú ẹ̀bùrú ẹ̀bùrú jà oró tó wà nù yóò ju ti kàmù tó ju tẹjọ èṣù nìyí ẹ̀bùrú ti buru jù ẹ̀yin dẹ̀ lè ń kú sí chọ́ọ̀chì jù ẹ̀yin lè ń claim pé sin ọlọ́run jù ẹ̀yin lè ẹ̀yin lè ń claim pé sin ọlọ́run jù ẹ̀yin lè ń kú sí chọ́ọ̀chì jù bó ìwà tó wà nínú yín tó ní ọ̀pọ̀lọpọ̀ yín ó ju ìwà ju ìwà láàlú ògiri oko lọ etí burú jù ẹkún ayọ̀ ni mò ń sun torí pé kí ni báwo ni ò bá ṣe rí kó jẹ́ pé èròǹgbà inú yín ló ṣẹ báwo ni ò bá ṣe jẹ́ kó jẹ́ pé èrò èṣù èrò ìburúkú inú yín ló wá sí ìmúṣẹ látẹnu mi orúkọ Ọlọ́run ò bá di ìsọ̀rọ̀ òdì sí torí Ọlọ́run ò mi sọ bẹ́ẹ̀ ọlọ́run ò bá mi sọ pé kò ní rí bẹ́ẹ̀ òun ló ṣe dàbẹ́ ni pé mo remain resolute pé irọ́ pé anything tó bá máa ṣẹlẹ̀ máa fèsì i was ready to put my life down pé tẹ bá rẹ́yàn kọ́ pa mí lórí nǹkan tí mo wà i was mo ready nígbà yẹn torí ọlọ́run ò bá mi sọ pé kò ní rí bẹ́ẹ̀ ọlọ́run ò dẹ̀ ní ti orí mi wọnú nǹkan tí ò ní yọrí sí rere mi ò lè sùn gbogbo result àwọn èèyàn ń send tó ń ṣe kinní kan láti fi mí lọ́kàn ó tó stage kan gan ẹnìkan ló bá mi sọ̀rọ̀ títí títí títí result yẹn fi jáde wọ́n pè mí wọ́n láwọn check on mi wọ́n ní because mi ò lè sùn mentally mi ò sound mo láti cancel iṣẹ́ mi ni mi ò lè sùn they know mo láti gbọ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ announce result yìí ọmọ máa kú ọmọ máa yè ká tiẹ̀ sì kọ́ lọ́mọ kó ewu mi ò lè sùn ẹ ti burú jù ètì burú jù èlò yìí wà padà ẹ jáwọ́ nínú ẹ ti rí àgbájọ ọwọ́ náà fi ń sọ̀yà àjèjì ọwọ́ kò gbẹ́rù dórí ẹgbẹ́ ìgbálẹ̀ tí àwọn APC ní ó wà symbolic ẹ ṣera yín ní òṣùṣù ọwọ́ ẹ̀yin Yorùbá ẹ ti scatter jù ẹ scatter pẹ̀lú ìwà inú yín tí Yorùbá ló máa fi ata sẹ́nu o ẹnu á dẹ̀ máa fẹ́ ẹ lójú ẹ̀yin lè máa fègún sọ́wọ́ tẹ́ máa máa kúni lẹ́yìn ẹ̀yin lè máa kíni lè máa rẹ́rìn-ín sí ẹ̀yàn lájẹ́ pé inú yín báyìí oró ìkàmùdù ejò olóró ló wà bẹ́ẹ̀ ẹ̀yin ni ẹ̀yin lè máa kíni kú ewu te de ma gbẹ̀yìn te máa máa ṣàdúrà kọ́mọ tẹ́ kí ewu kó tún padà kú ẹ̀yin ni jọmọ ó jèrè jọmọ ó ṣòwò jọmọ ó jèrè má jọmọ ó kó kedele ẹ lọ yíwà padà bí ènìyàn kan lọ́lọ́run rí ẹ lọ gbàfẹ́lẹ́dà yẹn ẹ lọ gbà ẹni tí ọlọ́run bá ti dá ó ti dá àpẹẹrẹ leléyìí fún yín wípé ẹni yìí àkàndá ọlọ́run ni tẹ́ ẹ bá jáwọ́ lẹ́yìn ẹ máa jásẹ̀ mi ò mọ mi ò ẹ má wò bóyá mò ń plan láti mọ Tinubu àbí bóyá mò ń plan láti get anything but mo kàn wò wípé ṣe ló ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ran àpapọ̀ ẹlẹ́yẹ sórí òun nìkan ní ẹ̀ṣẹ̀ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ nǹkan á ṣẹlẹ̀ òun kọ́ ni president ẹ máa pè é ẹ ló yẹ kó ṣe gbá kó ṣàwo ẹni tó dẹ̀ ti ní ambition tó ti mọ ibi tóun lọ tó dẹ̀ ti mọ àwọn tóun wà pẹ̀lú pé tóun bá ṣe kínní ilé gbégi dínà òun bí ẹ̀yin ṣe ń ronú kọ́ èèyàn tó ti ń ronú tẹ́yìn iyè sílẹ̀ ẹ̀yin tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yíbi tẹ́ wà lẹ́ ronú mọ́ ẹ máa fẹ́ kó máa ronú bí ẹ̀yin ṣe ń rò pó yẹ kó rí bẹ́ẹ̀ ṣu bẹ́ẹ̀ lè ṣu dáadáa Tinubu ni bẹ́ẹ̀ tọ̀ bẹ́ẹ̀ lè tọ̀ dáadáa Tinubu ni bẹ́ẹ̀ lọ sí oúnjẹ bẹ́ẹ̀ róúnjẹ jẹ Tinubu ni kí ló dé torí bẹ́ẹ̀ ìyá ló bí òun náà nà ìyá ẹ̀ lè ti kú ẹ̀ẹ́dẹ̀ mọ májẹ̀mú tó wà láàárín òun àti ìyá ẹ̀ àti gbogbo àwọn èèyàn tẹ́ bá ń gbógun tì ó dàbí bí kò sí ẹni tó gbógun tì mí lórí lórí bíbá láyé yìí títí ẹ ò bá ẹ lọ wo súrà yẹn gbogbo àwọn tó ti gbógun tì mí ní táìmù tó ń gbógun tì mí yẹn ó máa bá wọn nì because ẹ ẹ mọrú èèyàn ẹ ẹ mọrú ọmọ tí mo jẹ́ ẹ mọ májẹ̀mú tó wa láàrin Ọlọ́run àti màmá mi ẹ mọ bí tèmi gan torí ara mi bọ̀ as long as ìbá ti ṣe bí tí mi dẹ̀ ti ro bí síyàn ó lè gbógun tì mí kí sì ẹ má bà ẹ́ kò sọ́gbọ́n tó fẹ́ ṣe kó ṣe baba bàbá àdàbí ti bá nínú méjì sẹ́nikẹ́ni àwọn èèyàn kan wà tọ́lọ́run dábẹ́ ẹ fi bàbá yìí lọ́rùn lé ẹ ti pa so many times ọlọ́run de, ọlọ́run de jìdìde ẹ ti break ẹ ọlọ́run ti jìdìde ẹ fi ẹnu pa ẹ fi gbogbo nǹkan pa tẹ́ ẹ bá wá jáwọ́ nínú pípa ẹ̀ ẹ̀yin lè máa padà kú wọ́n máa padà gbé yín gbìn ni ẹ máa padà kú ni ó máa padà sunkún lórí yín ó máa padà pa yín ẹ kò máa kú tògótògó ni torí ọmọ ọlọ́mọ ni Tinubu ajá dẹ̀ máa ẹ wọ́n ní ọmọ ọlọ́mọ ló ṣe ọmọ ọlọ́mọ ni ìyá ló bí inú òbò tẹ́ ti jáde lòun náà ti jáde gbogbo ẹ̀yin tẹ́ ń gbógun tì inú òbò tẹ́ ti jáde òun náà lòun náà ti jáde òun lè ti dàgbà but ìyá ló bí gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tá a gbé jáde nínú obìnrin tó bá gbógun tì í ọ̀run máa gbógun tì í ilẹ̀ máa gbógun tì í omi máa gbógun tì í ọ̀tá máa gbógun tì í gbogbo nǹkan tó ń mí tí ò mí gbogbo ẹran rẹ̀ iṣan rẹ̀ ẹja rẹ̀ á gbógun tì í bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí ẹ jáwọ́ nínú ìkà ẹ lọ yéwà padà ẹ̀yin tẹ́ ẹ̀ sọ ẹ̀yin káàárọ̀ òjíire ẹ lọ yí padà ẹ kọ́ṣẹ́ lára Ìgbò ẹ bọ́ ṣe múra wọn dání ẹ bá Haúsá náà ṣe múra wọn dání ẹ lọ yíwà padà ẹ lọ yíwà padà mo ṣì ń padà bọ̀ ilẹ̀ ti ṣú sí mi ò lè sùn mo ṣẹlẹ̀ wá lọ màá lọ lo cams nsìn cams màá lọ lò nísìn màá lè sùn because mi ò lè sùn rárá mo ṣàkó mo mọ̀ pé ẹni tó ń pè mí bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn ẹni tó pè mí tó talk mi títí títí títí result yẹn fi jáde náà máa padà máa pè mí máa check on mi yẹn torí mo dìde sọ fún wọn pé ẹ máa check mi o mo ní anxiety mi ò lè sùn ẹ wo time yorùbá yorùbá yorùbá yorùbá orú onú ọká ní í ṣekú pọká orú onú èrè ní í ṣekú pọ èrè orú onú ìkankan ní gbogbo ẹ̀yin tẹ́ bá lóró onú orú onú yín ló máa ṣekú pa yín láṣẹ olódùmarè tó bó ṣe máa rí nìyẹn ẹ jáwọ́ nínú iṣẹ́ bíi